وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول فون الله سبحانه وتعالى ọlọ́run ọba tí ó fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn salaful umma àyìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kama yanbaghi bi jalali wajhihi wa azimi sultanihi ẹgbẹ́ bó ti tọ́ sí ọlọ́run ọba nínú títóbi àti nínú gbangban rẹ̀ àjẹ́rìí síjọ kan sọ ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala àti ìjójì sí ọlọ́run bá nàbí sallallahu alayhi wa sallam àtọ́rọ àlékún kí ọlọ́run bá ní ọlọ́run bá kọ́ bá nàbí sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbẹ̀n kọ̀ọ̀kan wa náà tí àárín ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam àtàwọn tí ó àwọn ọ̀rọ̀ kan tí ó jáde láti ọ̀dọ̀ Professor Y.A. Quadri eléyìí tí wọ́n fi fi ẹ̀sùn kan al-Mamlakatu al-Arabiyyatu as-Saudiyyah harasaha Allah subhanahu wa ta'ala bitawhidi wa sunna wọ́n kọ àwọn nǹkan yìí láti fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Saudi Arabia kọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó bá dáàbòbò ìlú yìí pẹ̀lú ìmọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kan ṣoṣo àti súnà ànábì sallallahu alaihi wasallam kọ́lọ́ọ̀n kó dẹ̀ ṣe báyìí fórílẹ̀-èdè wa nàìjíríà náà ọlájọ́ kan sọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala na'am wọ́n kọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ jumu'a títí ọjọ́ kẹjọ oṣù Ramadan ọdún 1441 ilé ìtawà nínú ẹ̀yìn ó ṣe déédéé ọjọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú oṣù may ilé ìta wáyé àbí ọjọ́ alákọ̀ọ́kọ́ jàre ó ṣe ọjọ́ alákọ̀ọ́kọ́ ní oṣù may tí a wáyé náà máa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ lórí àwọn ọ̀rọ̀ tí ó ṣe kókó eléyìí tí professor wáyé kọdùrì tí wọ́n ti gbọ́yé tí wọ́n fi fi ẹ̀sùn ńláńlá tó lágbára kan al-Mamlakatul Arabiyyah as-Saudiyyah kódà wọ́n kàtàrọ̀ jáwélà yìí látara àwọn ẹ̀sùn tó rí pé kò fẹsẹ̀ múlẹ̀ yìí tí wọ́n wù dẹ̀ tí wọ́n wù fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ pẹ̀lú ìwádìí tí a ó fẹsẹ̀ múlẹ̀ tó múlẹ̀ dúkò ìwádìí tí ó ṣe déédéé mà tí wọ́n fi àti wọn fi pẹ̀lú ọ̀rọ̀ náà náà ètí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìyànnà náà àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìdájọ́ alhudud tó jẹ́ jami'i fún alhaddu àti àtàzírò eléyìí tí professor wáyé kọ̀dìrì tí wọ́n sá ti gbọ́ ẹ̀ tó láwọn ọ̀rọ̀ kan tó ṣe kókó ilé tó ẹ́ pé aláti gbọ́yé gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé nínú àwọn ìmọ̀ ta ní bùkátà sí láwùjọ wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà làwọn ìmọ̀ yìí tó fi jẹ́ sí pé àwọn èèyàn ò ní máa pàjá lọ́bọ̀ fún wa wọn ò dẹ̀ ní máa já nǹkan yìí wọn ní máa dàrú mọ́ wa lójú so a ní bùkátà sí ká gbàgbọ́ yí àwọn nǹkan yìí dáadáa ká sì mọ àlàyé kọ̀ọ̀kan nínú ṣẹ̀ríà síwájú kí n tó lọ síbi àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú alhudud wa ta'zirat ìyà haddu àti ìyà ta'zir ìjìyà méjèèjì nínú òfin ṣẹ̀ríà kílá ńlá ti gbóyé nípa rẹ̀ síwájú kí n tó lọ síbẹ̀ ìrújú kan bẹ tí professor wáyé kọjú tí wọ́n tọ́jú sínú àwọn ọ̀rọ̀ tí mo ti kà níbi ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ yẹn ìrújú yìí ìrújú kan tó jẹ́ òdìdí ìrújú tí mo fẹ́ gbìyànjú láti tàn mọ́lẹ̀ sí ní àsìkò yìí nǹkan tó dẹ̀ fa ìrújú yìí òun náà ni pé Professor Wáyé Quadri wọ́n ṣàfẹ́kù ìgbàgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹyẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ so àìkò nímọ̀ nípa alalfáàdù ṣẹ̀ríyà àwọn gbólóhùn ṣẹ̀ríyà gbólóhùn tí ṣẹ̀ríyà máa ń lò àìnímọ̀ tó kún tó nípa àwọn nǹkan ìhun ló fa ìrújú yìí fún wọn so nítorí ìjẹ́ pé ọ̀ràn èèyàn ní fẹ́ni kọ̀ọ̀kan wa pàápàá jùlọ gbẹni kẹta bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá lọ́sùn fáànù tààlà kó lọ kẹ́kọ̀ọ́ dáadáa nípa àwọn nǹkan wọ̀nyí kó fi máa gbàgbọ́ yìí tọ́lọ́run bá lọ́sùn fáànù tààlà ń sọ nítorí ọlọ́run bá lékẹ́ láwò ní máa sọ̀rọ̀ ìlà torí pé àwọn alfáàzù shar'iyya láha hurma àwọn gbólóhùn tí ṣàríà máa ń lò ó ní ọ̀wọ̀ gan ó sì ní ìwọ ó sì ní àpọ́nlé púpọ̀ so a gbọ́dọ̀ gbàgbọ́ yí nǹkan tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó bá ń sọ síwájú ká tó lè máa sọ dájọ́ fáwọn èèyàn so eléyìí báyìí ni àwọn nǹkan tí Professor Wáyé Quadri tí wọ́n sàfẹ́kù tí wọ́n fi kó sínú ojú ńláńlá yìí wọ́n dẹ̀ tọ́jú ìrújú yìí pamọ́ sínú ọ̀rọ̀ yìí lódidi nítorí pé ẹni tí ó bá ka àwọn ọ̀rọ̀ yìí yóò gbàtàjẹ pẹ̀lú nǹkan yẹn yóò rò pé ìmà ni tó sì jẹ́ pípé nǹkan yóò kì í ṣe ìmà kìkì í ṣe ìmà èèmà ni èèmà ẹ rí i pé èèmà tí ìmà pè dára wọ́n fẹ́ẹ́ jọ ìmà nítorí ẹ̀ ló fi jọmọ̀ lójú wọn èèmà ni kì ṣe ìmà gbogbo bàtígbà tá bá ti wá ń rí èèmà báyìí àfi ká máa fi ìmà yanjú èèmà káwọn èèyàn má bàa délé mà nígbà tá a bá ń wá ìmà ọ̀rọ̀ yìí wọ́n sọ nígbàtán sọ wípé wọ́n sọ̀rọ̀ nípa wọ́n ní abolition flogging as a form of punishment is a flagrant disobedience to Allah's prescriptions in the Quran such as in 24:2 ìbẹ̀rẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn wá ní on the other hand 4:34 yẹn ni pé Quran 4:34, verse 34 Nisa verse 34 prescribed flogging as ta'zir against ill mannered rebellious wife without stating the number of lashes. ibi tí ọ̀rọ̀ wà gangan nìyẹn. wọ́n ní bákan náà tabalawonu suratul nisa quran 4 verse 34. four. wọ́n ní ààyè yìí ó gbé kalẹ̀ ìmọ̀ nani ní ẹgbàá prescribed flogging as ta'zir. ó gbé ìnanilẹ́gba kalẹ̀ gẹ́gẹ́ bí ìjìyà tààzírù fún obìnrin tí òun wà ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọkọ tí ò gbọ́rọ̀ sọkọ lẹ́nu tí ó dẹ̀ sọ iye gbèdéke ẹgba tí a nà obìnrin náà ana ọ̀rọ̀ tí pọfẹ́sọ̀ wáyé kọdìrí sọ yìí ọ̀rọ̀ tí ó jìnà sí ìmọ̀ àtàbàtàgbà ni káwọn lè bá a mọ nǹkan tí professor wáyé kọjú tí wọ́n tí wọ́n fi rìn ilẹ̀ ní báyìí ẹja padà sínú ibi tí wọ́n dá wa padà sí wọ́n sàfún wa ní reference wọ́n ní ká lọ nìsà verse thirty four so sábà lọ wo nu nìsà verse thirty four kí lọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ láàyè yìí àyà tí wọ́n rí fẹ́ sí òun náà ni àyà tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa sọ pé ar-rijalu qawwamuna nisa بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعذوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطاعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا آية نور فاطمة kí wọ́n bá wá gbà wá lásìkò ìdí tí wọ́n fẹ́ lò nù àyà igan ni wadribuhun wadribuhun ìwé tán ti ní Quran four verse thirty four prescribed flogging gẹ́gẹ́ bí tàzírù fóbìnrin tí ó bá ń ṣe àìlẹ́kọ̀ọ́ sọ́kọ tí ó bá gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu nìyẹn naam kí ni Quran ń sọ kí ni professor wáyé kọjú ń sọ yóò pray and finish about kẹrin ṣùgbọ́n ọlọ́run bá lọ́sùn wọn adá sọ pé wàláàtì wàláti takọ̀fúnà ṣùzàhún ọlọ́run bá ní àwọn obìnrin tí ẹ̀bá ń páyà àìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu lé wọn lórí àwọn obìnrin tí wọ́n bá gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tí ẹ̀bá ń páyà lé wọn lórí tí wọ́n àìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu wọn yìí ọlọ́run bá ní fáìzòhún ọlọ́run ẹ ṣe wá àti fáwọn obìnrin náà ẹ wá àti fún wọn lẹ́rìí inú alukur'an àti sunna eléyìí tó yí lọ́rọ̀ àyàn fóbìnrin láti máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ipò ọkọ lórí ìyàwó ẹ̀tẹ̀ wà tí èfó wọn pẹ̀lú Kùránì àti Sunnah ìjìyà tí ń bẹ́ẹ̀ bí kóbìnrin máa tàyè gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹ̀tẹ̀ wà tí èfó wọn ìwọ ọkọ lórí ìyàwó ẹ̀tẹ̀ wà tí èfó wọn fáìzù hùn ọlọ́ni nǹkan alákọ̀ọ́kọ́ tẹ́ẹ̀fì bá wọn lò ilé tí máa ń padà ṣàlàyé kátà ń pè ní padà ṣàlàyé ń fọ́sọ́wọ́ èyàn mọ́ ṣe tààzírù pẹ̀lú wáàzù pẹ̀lú ká ti wà sí fún yàn àbígbà ní ká sọ̀rọ̀ tó le fún yàn àbígbà ní ká ti hájírù fún tààzírù ní gbogbo eléyìí ọlọ́run bá lọ́sùn wọn yàn bá ràn wọn wáàjúrù hún náà fi lọ́bọ́ jẹ tààzírù lòun náà ọlọ́run bá ní ẹ̀yìn àwọn lójì níbi ẹ̀ má sùn wọn bá ní yàn bá wọn wá gbòrìbò táwọn ti gbọ́wọ́ tó dìbò hún àwọn bá fi flogging síbẹ̀ wọ́n bá fi ẹgbà sí professor wáyé kọjú ìwọ̀n mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin àgbọ́rbú wàlìjẹ́lìdù ibi tí wàhálà ti dé nìyẹn àìkò gbàgbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sẹ́rí àgbọ́rbù ó wà àmú wa ashmal nínú òun kẹnu nítumọ̀ òun gbáàyè ó gbòòrò nítumọ̀ ju aljaldu lọ so aljaldu jẹ́ ìtumọ̀ kan nínú ìtumọ̀ bọ́ọ̀bù ni so bó ṣe rí nìyẹn so jaldu ìtumọ̀ kan ní tó ń wà kọ́ bọ́ọ̀bù ìtumọ̀ kan ní tó ń wà ám yẹn ni pé ìtumọ̀ kan pàtó ni jaldu ìtumọ̀ kan tó yẹ pé òun wà pàtó kò wà specific kò wà precise kò wá pàtíkúlà òun ni àdọ́rùbù tí ọlọ́wọ́ bá lọ́sùn fún àtàlà ń sọ̀rọ̀ bí báyìí ọlọ́wọ́ bá àdékẹ́lọ́ wà precise ọlọ́wọ́ bá àdékẹ́lọ́ wà pàtíkúlà ọlọ́wọ́ bá wà specific professor wáyé kọjú wá ń mọ́rọ̀ yẹn wá bí ẹni pọ́lọ̀ bá àdékẹ́lọ́ wà pàtíkúlà lórí ìyà tí a fi jẹ́rú àwọn obìnrin yẹn so ibi tí wàhálà wà rèé ìgbàtà ń pè ní àdọ́rùbù òun náà ní nínà beating aljadu òun ni flogging ọlọ́run bá níkẹ́ lọ́wọ́ sọ kọ̀sìkòló gbólóhùn jáàjù ní báyìí nítorí ẹ gbogbo ìgbà tí dọ́rùbù ọba jẹ́ sí pé jáàjù la gbọ́dọ̀ lò fún dọ́rùbù nínú alukur'an ẹ̀rí kọ́ lọ́wọ́ bá níkẹ́ ló fi jáàjù sí. ẹ wo Quran twenty four verse two nígbà tọ́lọ́ bá níkẹ́ lá ń sọ̀rọ̀ nípa ìyẹn ni pé Suratu Nisa verse two tọ́lọ́ bá níkẹ́ lá ń sọ̀rọ̀ nípa ìjìyà táàdì jẹ àwọn tó bá ti zìnà lọ́kùnrin àti obìnrin ọlọ́run bá ní fadribuhun ọlọ́run bá níkẹ́ sọ pé الزانية والزاني فاجلدوا فاجلدوا كل واحد منهما مئة جلدة فاجلدوا كل واحد منهما ọlọ́run ní azaniyatu wazani onízìnà lóbìnrin àti onízìnà lọ́kùnrin tí wọn ò tí ì lọ́kọ tí wọn ò tí ì níyàwó wọn à ní rí wọn sì tún sí ilé ara wọn náà ọlọ́run bá ní fajilidu kulla wahide minhuma ọlọ́run ní ìkọ̀ọ̀kan náà méjèèjì ẹ fún wọn ní ẹgbàá ẹ̀kọ́ náà ní fajilidu ẹ̀nà wọn lẹ́gba ní àtàjẹ́dà ẹgbà ọgọ́rùn tó ní báyìí ń sìn ọlọ́run bá àdékẹ́lá sọ ọlọ́run bá àdékẹ́lá ọwà pàtíkúlà lórí pé ẹgbà lágbọ̀dọ̀ náà wọn àbí. bákan náà ìgbà tọ́lọ̀ bá àdékẹ́lá fẹ́ sọ nípa ti kọ́sùkù náà ọlọ́run bá àdékẹ́lá náà sọ wípé ẹ fún wọn ní ẹgbà kíni samanina jẹ́lìdà ẹ fún wọn ni gbogbo bíkíbi tí ọlọ́run bá nìkẹ́ lábá ti fẹ́ kọjẹ́ sí pé ẹgbà láti ṣe ìran ìyà ọlọ́run bá nìkẹ́ lọ́sọ̀ ẹgbà mẹ́ tẹ́tí bí tọ́lọ́run bá nìkẹ́ láti ń sọ̀rọ̀ lọ́rùbù eléyìí ò túmọ̀ sí àlìjáìdù nìkan gẹ́gẹ́ bí pọfẹ́sọ̀ wáyé kọ́dù tẹ́ǹtù torí pé lọ́rùbù bítì ni ìyẹn rèé ó lè jẹ́ pẹ̀lú àtẹ́lẹwọ́ téèyàn bá fi àtẹ́lẹwọ́ náà yàn kí náà ń perú nínà yẹn léde Yorùbá àbàrá àbí látẹ́lẹwọ́ bítì náà ni àbí dọ́rùbù ni tí èèyàn bá fi ẹ̀ṣẹ́ náà yàn bítì náà ni dọ́rùbù náà ń pè tí èèyàn bá gbáyàn nípa dọ́rùbù náà ni bítì ni wọ́n ń pè dọ́rùbù náà là ń pè yẹn tí èèyàn bá mú ìgbálẹ̀ tó fi nà yàn dọ́rùbù náà ni tí èèyàn bá mú ẹgbá tó fi nà yàn dọ́rùbù náà ni tí èèyàn bá mú aṣọ tó fi nà yàn dọ́rùbù náà ni kò yé báyìí so ọlọ́run ọba ní wàgbèrèbò hóun ọlọ́run ọba ní ẹnà wọn ọlọ́run ọba àdékẹ́lẹ́ sọ pé ẹ flọ́ọ̀gì wọn ẹ fún wọn lẹ́gbà ní ìbáraẹ̀sẹ̀ wà ní kìí sàrọ̀ tìlàwà kàtó ló fi jẹ́ sí pé nǹkan tí pọfẹ́sọ wáyé kọdìrì tán lò lẹ́rìí bí kò sẹ́rìí mẹ́ rárá ẹ̀ẹ́dẹ̀mọ́ nǹkan tó fà mo fẹ́ sì yẹn fi rinlẹ̀ wípé ọlọ́run ọba àlékẹ́lá prescribe flogging gẹ́gẹ́ bí ìjìyà tàǹzírù tẹ́sí mọ́ pé ìjìyà tó ń pè ní ìjìyà tàǹzírù táwọn padà gbé wa òun náà ni ìjìyà tó yẹ pé ọlọ́run ọba àlékẹ́lá ọ̀sọ́ irú ìran ìyàwó ní pàtó tó bá wùyàn yẹn lè lo ẹgba tó bá wùyàn yẹn lè lo nǹkan míì nínú àwọn ọ̀nà tí ìyẹn lè fi ìjìyà tààzírù jẹyàn so ká wá sọ yí pé ẹgba lọ́lọ́wọ́ prescribe ní báyìí àyè mẹ́gbà ọlọ́wọ́ bá lọ́sùn márùn àtàlá yé ni ọ̀tọ̀ ní nǹkan tọ́lọ́wọ́ bá lékelá ń sọ ọ̀tọ̀ ní nǹkan tí àwa ń sọ fáwọn èèyàn kí wá ṣe wá láwọn àǹfààní kan bíi òun ni wípé àyà yìí ìgbà tí àwọn olùmọ̀ nípa tẹ̀pítìrì tó mọ̀ tú àyà yìí bí mo ṣe ṣàlàyé làwọn náà ṣe tú na'am àfáwà abdullahi ibn abbas radiyallahu anhu ìgbà tó máa ṣàlàyé àyà ìtọ́lọ́ọ̀bà ní kí wọ́n sọ yí pé wá gbèrèbò hún ìtumọ̀ ní pé ẹnà wọn dọ́rbán ghayra mubarrahi dọ́rbán ghayra mubarrahi kó ní nínà tí ò ní ṣe wọ́n léṣe ní nínà tí ò ní mú wọn dápa ní nínà tí ò ní nà wọn lánàkì lánàkì irú nínà yẹn lọ́wọ́ bá ní ká nà wọn. al al-Basri òun náà sọ yí pé ya'ni ghayra mu'assiri ẹnà wọn ní nínà tí ò ní ṣe lára wọn pé yẹn nà wọn bẹ́ẹ̀ ni àwọn fuqaha ìgbà táwọn náà máa ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní nǹkan bọ́ọ̀bù tọ́lọ̀ bá nìkan sọ mẹ́yẹn wọ́n ní huwa alla yukassara fiha udwan wala alla yukassara fiha udwan jẹ́ sí pé á na àwọn obìnrin yẹn wọ́n ní wọ́n ní dá ní ìkankan nínú ẹ̀yà ara tàbá náà wọn ẹ̀yà ara wọn kankan ò ní dá bákan náà nínà tí ò ní lapa lára wọn rárá pé yẹn náà wọn ni eléyìí báyìí ló ń túmọ̀ sí pé nínà tọ́nà ọba àdékẹ́lá ní ká náà wọ́n bẹ̀ yẹn wọn làwọn olùmọ̀ ń ṣàlàyé yẹn nínú àwọn nǹkan tá a tún lè fi ṣàlàyé ẹ̀ dáadáa bákan náà òun náà ni hadithu kan tí Jabir ibn Abdullah radiyallahu anhu tó gba alátọ́lá nabi sallallahu alaihi wasallam hadith yìí rí alimam muslim rahimahullah ta'ala wọ́n gbà wá nínú nínú sahihu wọn tàbí ṣe wá láǹfààní jabir ibn abdullah ní òun gbọ́ọ̀rọ̀ ilé náà nabi sallallahu alaihi wasallam nígbà tánàbí bá wọn sọ̀rọ̀ ní hajjatul wada'i nínú àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀ tánàbí bá wọn sọ ibẹ̀ lòun ti gbọ́ọ̀rọ̀ yẹn kí lánàbí sọ anábì ní wattaqullaha fin nisa anábì ní apáyọ ọlọ́run ọba lórí àwọn obìnrin fa innahunna indakum awanu torí pé àwọn obìnrin lọ́dọ̀ yín àwánù ẹni àárín gbogbo ni wọ́n ìtumọ̀ rẹ̀ ni pé wọn kì í sọ ọmọ kékeré wọn ẹ̀dẹ̀ kì í sàgbàlagbà báwọn obìnrin ti rí lọ́dọ̀ yín nìyẹn ẹ̀páyọ̀ ọlọ́wọ́ ọba lórí wọn walakum alayhinna walakum alayhinna alla yuwatti'na wọn gbọ́dọ̀ gba ẹni kankan tẹ́ kó nira láàyè láti sùn lórí ibùsùn yín ànábì wa ní fa in fa alina ànábì ní táwọn obìnrin yìí bá lọ ṣerú ẹ̀ fadribuhunna darban ghayra mubarrahin ẹnà wọn ní nínà tí ò ní ṣe wọn léṣe walahunna rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ní táwọn náà wá nílẹ̀tọ̀ lọ́rùn yín ẹ̀yin ọkùnrin òní jíjẹ mímu wọn níná lílo wọn ọ̀rọ̀ yín lọ́wà wa kiswatuhunna kódà aṣọ dídá fún wọn ọrùn yìí lọ́wà bil ma'ruf gbogbo eléyìí ẹ ṣe pẹ̀lú dáadáa ni hadith yìí náà ń sàlàyé fún wa pé nínà tọ́lọ̀ bá ní kíra níka náà àwọn obìnrin nígbà tí wọ́n bá ń ṣe nù shoes ní nínà tí ò ní gẹ́gẹ́ ni tí ò ní ṣe wọ́n lè ṣe ẹ̀rọ bá ní kíra ń sọ nínú àwọn àǹfààní táwọn ti wá bákan náà ni pé tá a bá tó fẹ́ nà wọ́n bá ṣe ń sọ náà ni a ò gbọ́dọ̀ nà wọ́n ní ojú torí pé anábìsọ̀ lọ́sàn sọ فليجتنب الوجه فإن الله خلق آدم على صورته arábìnrin tẹ́lì kọ̀kan yí bá ń bá ọmọ ìyá rẹ̀ jà pẹ̀lú díkan sí kejì ọfà kíjà tẹ̀ láàrin wa àtọmọ ìyá rẹ̀ arábìnrin فليجتنب الوجه jìnà sí ojú mímọ̀ gbá lójú فإن الله خلق آدم على صورته torí pọ́lọ̀ ọba àdékẹ́lá dá anábì ádámà lórí àwòrán ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dá nẹ́bí ádámà lórí àwòrán ọlọ́run ọba ìyẹn òtúmọ̀ sí pánẹ́bí ádámà jọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹni tápẹ́dà ọba yé ni kó béèrè khalaqallahu subhanahu wa ta'ala sami'an wa huwa sami'u ọlọ́run ọba àdìkẹ́lá dá nẹ́bí ádámà lẹni tí ń gbọ́rọ̀ ọlọ́run ọba àdìkẹ́lá náà ń gbọ́rọ̀ tí ó sì jọra wọn wa khalaqa ádámà basiran wa huwa basirun torí pé laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí ọlọ́run ọba nú àwọn ẹ̀dá kò sí nǹkan tó jọ ọlọ́run ọba nú àwọn ẹ̀dá tó ń ti bẹ́ẹ̀ rí ọlọ́run ọba rí ọba tí ń gbọ́ ọba tí ń rí ni yóò jẹ́ pàwọn ẹ̀dá mi náà ń gbọ́ wọ́n rí so a fi rí yẹn rinlẹ̀ fáwọn ẹ̀dá yẹn a fi gbígbọ́ yẹn rinlẹ̀ fáwọn ẹ̀dá yẹn a sì fi rinlẹ̀ fọ́lọ́run ọba a wà máa ṣe lórí wípé laysa kamithlihi shay'un tó ti bẹ́ẹ̀ rí rírí tàwọn ẹ̀dá gbígbọ́ tí kọjọ́ tọ́lọ́run ọba ṣe rí àyà yìí odidi kọ́ ìdà nínú ọ̀rọ̀ àkídà nínú ọ̀rọ̀ àtúnáwà sífàtì pé a máa fàwọn òròyìn kan rinlẹ̀ fọ́lọ́wọ́n ba a máa fàwọn òròyìn kan rinlẹ̀ fáwọn ẹ̀dá tó ń ti bẹ́ẹ̀rẹ̀ àwọn òròyìn yóò jọra wọn nínú ìtumọ̀ ṣùgbọ́n wọn jọra wọn fi àkíkọ̀ nínú bí wọ́n ṣe rí gẹ̀gẹ́ tó pọ́nà ọba ní kí láyàtọ̀ séèyàn èyí wọn tá bá wà ń ọ̀rọ̀ àkídà nìyẹn mo kàn yà lọ síbẹ̀ nítorí pé nítorí pé mo mẹ́nu lọ́bẹ̀ kí n má kàn sára ìyanjú ìbẹ̀yẹn náà ni náà so eléyìí tí mo fẹ́ fààyàn bí áyà yìí òun ni pé ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ń tọ́lọ̀wọ́ba ní kí a fi báwọn obìnrin wí báyìí ní dọ́rùbù ọba àdékẹ́lá sọ pé flogging so sọ yí pé ọlọ́wọ́ba àdékẹ́lá prescribe flogging ọlọ́wọ́ba àdékẹ́lá gbé nínanilẹ́gbà kalẹ̀ gẹ́gẹ́ bí ìjìyà tàǹzírù gbé àti àwọn ọ̀nà míì àtàwọn ọ̀nà míì tá a lè gbà náà yàn ẹ̀wọ́n mẹ́ta tó fàtí lọ́wọ́ wáyé kọ́ dìtì mélè wa nítorí pé àwọn sáfẹ́ sàbíìsì wípé èèyàn gbọ́dọ̀ yọ ẹgbà kúrò nínú ìjìyà tààzírù tó kọ́ náà bàjẹ́ ló gbé e kalẹ̀ bẹ́ẹ̀ tó bá ti lè sọ sí wọ́n fi ìyẹn títí ni wọ́n fi ìyẹn ìndáìtì Saudi Arabia lórí pé Saudi Arabia bá ṣe yọ flogging kúrò nínú ìyà tààzírù yẹn wọ́n ti takò pé ọlọ́ọ̀bà tó kọ́ náà bàjẹ́ ló pèsè ẹ̀jẹ̀ ti pọ́ìntì yẹn tó tó bá fi lè sọ sí ìdí sáré fi ṣe ìyẹn pé ah, ṣé bọ́lá wọn bá ló prescribe ká flog àwọn obìnrin gẹ́gẹ́ bí ọ̀nà ìjìyà tàzírù so Saudi Arabia ti wá lè yọ flogging kúrò ní ìjìyà tàzírù so definitely nǹkan tó lọ bá lè ká prescribe lẹ́sìn yọ kúrò yẹn á ní ọ̀rọ̀ ni tó bá ti yẹn wá jẹ́ bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀rìn ti ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀rọ àbẹ̀rẹ̀ tó báyìí lẹ́pẹ́ ọlọ́ọ̀bà adékẹ́lá prescribe flogging ẹgẹ́ bí ìjìyà tanzil níbo ọlọ́ọ̀bà adékẹ́lá ti prescribe níbo ni sáré ayédè àti yọ tẹ́bí ẹ̀yìn náà sọ ń fi pé obìnrin tí ó bá gbọ́rọ̀ tọkọ lẹ́nu àbí ọlọ́run prescribe flogging bó jẹ́ pé ọlọ́run bá lè kélò prescribe tẹ́bí obìnrin tí ó bá gbọ́rọ̀ tọkọ lẹ́nu ní sáwí ayé àtijọ́ flogging fẹ́rà ìdí káti sọ sọ pé nǹkan tẹ́ ń sọ kò yí bẹ́ẹ̀ náà nígbà tí gbogbo àwọn èèyàn tó ti clear wípé nǹkan tí professor wáyé kọdùrí lò nínú sọ́ọ̀tù nìta verse 34 yìí ẹ̀rí kọ́ ìwíjú nìyẹn kò kí ń tẹ̀rí torí pé ọ̀tọ̀ ní nǹkan tọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala ń sọ ọ̀tọ̀ ní nǹkan tí àwọn ń tú sí bá ń dì náà ó wá kú kí náà ń pè ní àtàzírù gan àmì kí náà ń pè ní alhaddu gan ká tó máa tàzírù so ibi tàzírù gẹ́gẹ́ ní Professor Wáyé kọjú ti ní problem ìdẹ́gẹ́gẹ́ láti fẹ́ sàlàyé ṣùgbọ́n láì kò sàlàyé haddu à nígbàgbọ́ ní tàzírù torí pé àwọn àpá àjẹkọ́ yọ pé bididdiha tatabaruhanu al-ashiya bididdiha tatabaruhanu al-ashiya nǹkan máa ń clear nǹkan máa ń hàn nígbàtà bá mọ òdìkejì rẹ̀ ni so nítorí ẹ̀ ká lè bá a mọ yìí tán pè ní tàzíwù dáadáa àti ká mọ nǹkan tán pè ní haddu lábẹ́rẹ̀ bí jíhá tàtàbáwò hánú àṣíyà òun náà ni almaniu almaniu kéèyàn kọ dín nǹkan wọ́n ti tún máa ń lo alalhaji zibaina ṣe'eyi wọ́n máa ń lo fún nǹkan tó bá jí gàgà láàrin nǹkan méjì wọ́n máa ń lo haddu fún nǹkan yẹn àwọn máa yìí máa yìí ṣe á ànàrà ìrì àbí nǹkan tó bá ṣe yàtọ̀ láàrin nǹkan sí kejì so ní ń pè ní haddu nìyẹn nínú èdè tó tá lọ wọnú mukhtaru sihah ààrí nǹkan tí mo sọ yìí bẹ̀ tó bákan náà tábà lọ wọnú tíra ibnu abidi ibnu abidi ààrí ń bẹ̀ bákan náà ní mujalladu page one forty bakana náà tábà lọ wọnú kashaful qinaa so ààrí ń bẹ̀ ní mujalladu lẹ́ẹ̀kẹfà page seventy seven so àtinú al mujalla mujalladu twenty two page three àbá nǹkan yẹn bẹ̀ so eléyìí ni ìtànkì ni hajj nínú èdè ṣùgbọ́n nínú ṣẹ̀ríà àkínà ń pè bẹ́ẹ̀ òun náà ni uqubatun muqaddaratun fi shar'i uqubatun muqaddaratun fi shar'i li ajli haqqi Allahi ala dhanbi kama fi zina aw ijtama'a fiha haqqu Allahi wa haqqu al-'abdi kal-qadhfi ìgbàtà ń pè ní al-haddu nínú kí n tó sàlàyé ẹ̀ nílùú al-awtar al-imam ash-Shawkani àbá mo jẹ̀jẹ́ páwọn àfá kan jẹ́ kọ́ra wípé al'a'lamu al-muwaqqi'in ni al'a'lamu al-muwaqqi'un ṣùgbọ́n torí bó ṣe ń bọ̀ wọ́n ni al'a'lamu al-muwaqqi'in tó jẹ́ bá ní sí yìí mujalladu ẹlẹ́kẹta àti page 29 níbẹ̀ abambẹ̀ majmu'ul fatawa ibn taymiya ní mujalladu eight, page three forty seven, aban kanyembe bákan náà al-hudud wa at-ta'zirat page twenty four, aban kanyembe so kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ so nǹkan tó ń pè ní alhaddu òun náà ní uqubatun si kan ní muqaddara tí wọ́n ti fi gbèdéke sí ẹ bá mi gé tó ti fi gbèdéke sí yẹn ó pàtàkì gan ẹgẹ́ bí nǹkan tó ṣe yàtọ̀ láàrin alhaddu àti at so uqubatun muqaddara ìdìyà kan ní láti fi gbèdéke sí fi shar'i nínú òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwa máa fi ìdìyà yìí jẹ́yàn li ajli haqqillahi ala dhanbi nítorí ìwọ ọlọ́run ọba tó wà lórí ẹ̀ṣẹ̀ kan téèyàn ṣẹ̀ kàmá fi zina ẹgẹ́ bí ìjìyà ti wà lórí zina nìkú ẹ rí i pé ìwọ ọlọ́run ọba Allah subhanahu wa tó wà lórí ẹ̀ṣẹ̀ zina òun là torí ẹ̀ náà ẹni tó ń ṣe zina ní láti torí ẹ̀ náà lẹ́gbàá tàbí táyì torí ẹ̀jù ló kò pa oyé báyìí ṣẹwárí ìjìyà yìí rè ẹ́ rí pé ìjìyà zina ìjìyà kan ní uqubatun muqaddara ní ìjìyà kan ní tó yẹ pé ó ti ní ààlà tó ti ní ìpè gbogbo ó ti ní yẹgba tí ẹnìyẹn máa jẹ abẹ́ẹ̀kọ́ ni. aw ijtama'a fiha haqqu Allahi

ìdìyà kẹntẹ́ pa ti fi gbèdéke sí sẹ́rí mọ̀kọ́dárọ̀ yẹn òun ló yọ tààzírù kó bẹ́ẹ̀ torí pé tààzírù rẹ̀ ọ̀kọ́wúbá tó ń rẹ́rù mọ̀kọ́dárọ̀ lòun tí máa ti máa padà ń sàlàyé àmọ́ insha Allah kẹrì ìdìyà kan ni tí ò ní gbèdéke sẹ́rí àwọn fi gbèdéke sí yà yẹn so pẹ̀lú mọ̀kọ́dárọ̀ yẹn tààzírù ti jáde kó nínú túmọ̀ hajj ní báyìí ẹlẹ́ẹ̀kejì so òun ni pé kí ni gbólóhùn gbólóhùn tí mo sọ wípé lè ájìlè hákìláyà àlàzàmbè nítorí ìwọ ọlọ́run ọba kan lórí ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ tẹ̀rí pẹ̀lú eléyìí báyìí kìtọ́ọ̀sù ti jáde kó bí jìyà yẹn torí pé kìtọ́ọ̀sù rẹ̀ so hakun kọ́lítún lil adami yìí ni ẹ̀tọ́ kan ni tó jẹ́ pé ẹ̀tọ́ pọ́nbélé ni fọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn táàmà torí ẹ̀fìyà jẹyàn kété torí ẹ̀tọ́ ọlọ́run ọba nìyẹn so pẹ̀lú tàrífù yìí ẹ̀rí pé tàzírù ti jáde kó bí definition haddu bákan náà kìtọ́sù ti jáde kún bẹ̀ ibi tí tààzírù ti jáde ó ní mọ̀kọ́dárọ̀ ibi tí kìtọ́sù ti jáde ó ní li ajli haqqillahi ala zambi torí pé kìtọ́sù rẹ̀ haqqu ọmọ ẹ̀jẹ̀ ènìyàn tó wà kọ́ọ̀lì sí ni ó clear àmì so eléyìí báyìí nìkan tó ń pè ní haddu nínú àwọn àlàyé tó tó wá pàtàkì tí màá padà wá lò láìpẹ́ yìí ó ní pé eléyìí tí mo ṣàlàyé fún wa yìí ìtumọ̀ haddu nìyẹn lọ́dọ̀ àwọn fuqaha tó bá yẹ pé lọ́dọ̀ àwọn àpá òní fíkì ni àwọn tó fẹ́ sàlàyé fún wa nípa ìmọ̀ fíkì táwọn bá ń sọ pé haddu ìtumọ̀ tí mo sọ yìí làwọn gbà lérò pẹ̀lú haddu ìtumọ̀ haddu ó kẹnu jù bẹ́ẹ̀ lọ ó clear rí sẹ́rí tá bá lọ wo inú al ìtumọ̀ haddu kọjá èyí nínú al ìtumọ̀ haddu ó túmọ̀ sílé ó tún túmọ̀ sí nǹkan mi nítorí ẹ̀ ìgbà tó yẹ pé ọ̀rọ̀ fíkì làwọn fòkàn àfẹ́ bá wa sọ àwọn tọ̀ra mú ìntàwọn fẹ́ lò nítumọ̀ tó bá ìntàwọn fẹ́ sàlàyé fún amọ̀ lẹ́kọ̀ọ́ làwọn fi mú tó fi jẹ́ pé táwọn bá ti lè lò ìntàwọn gbà lérò nìyẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó sì pàtàkì kéèyàn gbàgbọ́ ìwòwò ìtumọ̀ yẹn torí pé a máa bá hádùn pàdé nínú Al-Qur'an a máa bá hádùn pàdé nínú hadith Ànábì tí ó sì ní túmọ̀ sí ìjìyà ẹyẹ mo lè tú yìí tó tó bá jẹ́ pé ìtumọ̀ kan tí yẹn mọ̀ nípa hádùn nìyẹn yóò padà máa tú nǹkan míì tọ́lọ̀ ọba àdékẹ́lọ́ sọ láwọn àyè míì tó ọba àdékẹ́lá gbà kọ́ nìyẹn nam nítorí ẹ̀ ló jẹ́ sí pé nígbà míì sábàwọn náà Qur'an àbí nínú hadith wọ́n máa ń lo haddu fún ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ fún rárá rẹ̀ ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ wọ́n máa lò gẹ́gẹ́ bó ti wà nù tírà ọlọ́run bá lọ́sùn fún àwọn Qur'an nínú suratul Baqara ọlọ́run hunna libasun lakum wa antum libasun lahun so alima allahu annakum kuntum takhtanuna anfusakum fataba alaykum wa afa ankum so títí lè parí àyà yẹn ìgbà yẹn inú àyà yẹn níbi ọwọ́ sàlẹ̀ ibi tó ti fẹ́ dé parí tán ọlọ́run bá ní tilka hududullahi fala taqrabuha ọlọ́run ní gbogbo àwọn eléyìí tá a kà fún yìí àwọn ṣòjúdù ọlọ́run bá nìyẹn ẹ gbọ́dọ̀ súnmọ́ tí ń tàkà tí ń tà súnmọ́ nílẹ̀ ni pé gbogbo àwọn eléyìí tá a kà fún yìí àwọn ìjìyà tó ti ní gbèdéke lọ́dọ̀ ọlọ́run bá nìyẹn ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ ṣàdúgbò mẹ́rin ni pé àwọn ìwọ ọlọ́run ọba lélẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ sọ ẹ́ rí pé hajjum bí ó túmọ̀ sí ìjìyà ó túmọ̀ sí ẹ̀ṣẹ̀ gangan ni àbí náà nígbà míì sì ni wọ́n máa ń lo hajjum tó yẹ pé in tí ó gbà lóru pẹ̀lú ẹ̀ òun náà ni jíǹsù lẹ́ẹ̀kúbà ìran ìyà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tí a ń tí mo sọ pé ìgbà míì wọ́n máa lo hajjum tó yẹ pé ìjìyà tó gbà lérò ẹ̀ ìjìyà tó ti ní gbèdéke ìtumọ̀ kanu ìjìyà tó ti ní gbèdéke àkóbàtò mọ̀kọ̀dárọ̀ ìdírù yẹn làwọn àfáwọn oníṣẹ́sẹ́ ń lò lọ́dọ̀ tí wọn mo ní ìgbà míì ọ̀tán bá lo hadu ó máa ń túmọ̀ sí ẹ̀ṣẹ̀ gẹ̀gẹ̀ fún rẹ̀ mo mẹ́rin yẹn wá nù sọ́ọ̀tù bá tọrọ àbí ẹlẹ́ẹ̀kẹta nísìn ó ní ìran ìyà gẹ́gẹ́ ìran gbogbo ìyà tá a fi ń jẹyàn tí e ṣe ìyà tí wọ́n gbà tá a ti fún ní gbèdéke nìkan ìyà tá a ti fún ní gbèdéke ó kó sínú ẹ̀ ìyà míì náà tá a fún ní gbèdéke náà yóò kó sínú ẹ̀ wọ́n máa ń pe hadu náà bẹ́ẹ̀ òun ni ó wà nínú hadith eléyìí tí abu bardat al-ansari tó gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam hadith yìí alimami bukhari gbà wá alimami muslim gbà wá alimami abu dawud gbà wá ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn ní hadith tó gba tíra sunan sẹ́kọ̀ tíra sunan àwọn náà gbà wá ṣùgbọ́n lafzu tí mo fẹ́ fi káyì lafzu muslim ni lafzu bukhari àtàwọn lafzu àwọn yòókù ó yàtọ̀ sílẹ̀ báyìí bẹ̀t lafzu muslim mo fẹ́ fi káyì anabi sallallahu alayhi sọ فوق عشرة أصوات إلا في حج من حدود الله لا يضرب فوق عشرة أصوات إلا في حج من حدود الله أو بدنايا ní ẹgbà kọjá mẹ́wàá a ò gbọ́dọ̀ fún yẹn lẹ́gbà kánà yẹn lẹ́gbà kọjá mẹ́wàá illa fi haddin min hududillah ibi tí wàhálà wà rí ẹdẹ illa fi haddin min hududillah ibi tí ìjàpá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn fuqaha ni sẹ́rí hajjù tọ́lọ̀ ọba àdékẹ́lá hajjù tánàbí sọmi báyìí jínsù ẹ̀kúbà ni ìran ìyà ni kò ń hajjù pé hajjù tó ti ní gbèdéke ìyẹn ni pé a ò gbọ́dọ̀ nàyàn lẹ́jà gba kọjá mẹ́wàá àyàfi tó wáyé pé ẹ̀ṣẹ̀ tẹ́ni ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba yẹn àlìfún yẹn lẹ́gba mẹ́wàá kọjá ṣùgbọ́n tó wáyé pé ọtọlọ́run kọ́ ni kò gbọ́dọ̀ kọjá mẹ́wàá tàbá fẹ́ náyàn padà síbi àyà tí kan àyà tọ́lọ́run ọba tí wọ́n bá gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu yẹn tí wọ́n ta ìgbọ̀rọ̀ sọ́kọ lẹ́nu yẹn tọ́lọ̀ bá ní ká nà wọ́n yẹn tí èèyàn bá fẹ́ nà wọ́n ẹlẹ́gbàá ń bẹ̀ yẹn kò gbọ́dọ̀ kọjá mẹ́wàá torí pé ìwọ ti ẹ lọ fẹ́ nà wọ́n lé lórí kèése wọ tọ́lọ́ ọba lọ́sùn subhanahu wa ta'ala ó ní hadith kan tí alimam gbé wá nínú wọn lórí ìyẹn ṣùgbọ́n nǹkan fẹ́ gbà wá lásìkò lórí ẹ̀ ní òjé kí n ní òjé kí n ṣùgbọ́n bóyá tabalowonu musnad bákan náà àwọn àfọwò ní sunan náà gba hadith yẹn wa anabi sallallahu alaihi wasallam ìgbà tó ń sọ̀rọ̀ nípa ìwọ obìnrin lórí ẹnì kọ̀ọ̀kan wa anabi ní antut'imaha idha ta'im tó bá ti ń jẹun kó máa fún ìyàwó rẹ̀ ní jẹjẹ ìwọ obìnrin tó ní lórí rẹ̀ yẹn wa an taksuha wa taksuha idha iktafayt antut'imaha tí wọn náà bá ti ń dásọ máa dásọ sí wọn lọ́rùn ìwọ wọn ni wàlá tẹ́gùrìbì wájá wàlá tukọ́bà anábì sallallahu alaihi wasallam ní o ti gbọ́dọ̀ ná obìnrin lójú bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ kọ̀bá ojú ẹ̀ pé ojú ẹ̀ bí ojú bí ojú bí ojú ọ̀bọ ẹ̀ so yíba yìí so anábì sallallahu alaihi wasallam wá parí ẹ̀ pé wàlá tahjur illa fil bayt o ti gbọ́dọ̀ yan obìnrin lójú àyàfi nínú lórí nínà ẹ̀ lórí yíyàn lódì yẹn so eléyìí báyìí ń jẹ́ kó wá pé káàbà na obìnrin àgbọ̀dọ̀ ná lójú one ó nìyẹn then káàbà tó wá na obìnrin yẹn nígbà tánàbí sallallahu alaihi wasallam tí alukuran ní ká nà wọ́n tánàbí sallallahu alaihi wasallam sí ní ká nà wọ́n lórí hadith tí mo ti ní mamu sí ń gbà wá yẹn kò gbọ́dọ̀ kọjá mẹ́wàá kí ló dé nítorí pé in tó fẹ́ nà wọ́n fún ìwọ̀ rẹ lórí wọn ni kì í ṣe wọ ọlọ́run Allah subhanahu so eléyìí báyìí nǹkan tí hadith yẹn ń sàlàyé nìyẹn pé a ò gbọ́dọ̀ na èèyàn kọjá ẹgbà mẹ́wàá àyàfi tó bá jẹ́ sí pé ìwọ̀ kanu ọ̀tọ̀ ọlọ́run ọba la fẹ́ torí ẹ̀ nàyàn fúnjà pẹrẹsì ọmọ tí ò kírun alábìíní wa duibuhum alayha wa hum àṣàrọ̀ ẹ máa na ọmọ tí ọba kírun nígbà tó bá pọ́ ọmọdún mẹ́wàá ṣé orí ìwọ tí wàá la fẹ́ nà án twenty mẹ́ ìyẹn lè fún fifty ìyẹn lè hundred ìyẹn lè one thousand ilé yìí rè máa ti padà tàlàyé lórí ẹ̀ torí pé professor wáyé kọjú sí ní problem lórí pé sẹ́yìn lè nà yẹn lẹ́gba one thousand àbẹ́yìn lè lẹ́gba one thousand nítorí pé saudi nẹ̀ nìkan lẹ́gba one thousand wọ́n ní kí ló dé saudi lè ṣe nì lẹ́gba one thousand gbogbo yẹn lápadà yẹn lẹ́la. so na bẹ ẹ dé hadith yìí mọ́lẹ̀ pé illa fi haddin min hududillah ó pàtàkì gan nínú nǹkan lọ́fẹ́ sàlàyé na nígbà tí lè ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sí kí náà pè ní àtàzírù gan so tába ti débi tán pè ní tàzírù àwọn kankan tí mo tọ́jú sí báyìí máa padà gbé jáde ńbẹ̀ torí pé mo fẹ́ lò níbi ọ̀rọ̀ tàzírù náà mo fi tọ́jú ẹ̀ táàmì kan tán pè ní àtàzírù nínú èdè òun náà ni aláwùn kábúyàn ṣẹ̀tàn pè bẹ́ẹ̀ nínú èdè nìyẹn bákan náà wa yutlaqu ala ad-darbi duna al-hadd wa yutlaqu wọ́n máa ń lò fún ìjìyà fún ìnàyàn tí ò bá tó ti ti hajjù wàhálà àṣàdé dọ́rọ̀ kódà wọ́n máa ń lò fún ìjìyà tó le ti hajj wọ́n máa ń lò fún so bákan náà nígbà míì wọ́n máa gbà lérò pẹ̀lú ẹ̀ àtàbíkìm wàtààzím wàlìyàánà ká gbéyàn tóbi ká pàtàkì èèyàn ká bàbà rẹ̀ èèyàn wọ́n máa ń lò tààzírù fún nítorí ẹ̀ ẹ̀ẹ́bà ẹ̀rí nínú sọ́rọ́tù sọ́rọ́tù ويعذروه ويوقروه تعذيب بين التضخيم والتعظيم في ديباه ني سو كاف كاف كاغبين توبيني كاساك مالي ني سو نينو ديني سو بان شرعا نينو شرع نينو شريعه كو كنا كني تعذيب سو هنا ني العقوبه المشروعه على جنايه لا حد فيها ولا قصاص العقوبه المشروعه òun náà ni ìjìyà kan tó bá òfin ọlọ́run bá mu ìjìyà kan tí ó bá ṣẹ̀ríà mu aláàjì náà yàtẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ kan láhàdà fi hàn wà lákìtọ̀ tí ò ti hádù lórí ẹ̀ṣẹ̀ yẹn kò dẹ̀ sí kìtọ́ sùn mẹ́ ó túmọ̀ sí pé a ní àwọn ìjìyà mẹ́ta kan alákọ̀ọ́kọ́ ni alhadu ẹlẹ́ẹ̀kejì ni alkìtọ́ ẹlẹ́ẹ̀kẹta ni àtàzírù àtàláyé kẹta ń pè ní hadu fún wa àtàláyé kẹta ń pè ní kìtọ́sù fún wa bákan náà tàzírù nílé òun náà ni kí á sì yà kan jẹ̀yàn tó bá ṣẹ̀ríà mu lórí ẹ̀ṣẹ̀ kan tí ò sí kìtọ́sù àti hadu lórí ẹ̀ ẹwà máa wò ìfò aláwọ̀ àpèjúwe nísìn èèyàn tó bá jalè ìjìyà tàbí jẹ́ hajjù ni àbí tẹ̀sí hajjù ìdáhùn ni pé hajjù ni àbí ṣùgbọ́n yóò ní tẹ́yìn ó gbé ká tó fi ya hajjù jẹyàn ó gbọ́dọ̀ wọ nìtọ́ kí ni nìtọ́ ogun tẹ́yìn ó gbé oní ẹni rúbẹ̀ ìdìnà tẹ́yìn bá jí one over four dìnà ìyẹn ni pé owó dìnà owó gold náà pè bẹ́ẹ̀ ìdá mẹ́rin owó yẹn tẹ́yìn bá gbé tó wọ́ọ̀tì ní tó ṣe déédéé ìdá owó yẹn tá owó yẹn sí mẹ́rin téèyàn bá jalè téèyàn bá gbé wá tó dédé ìdá kan ìdá mẹ́rin á di ènìyàn lọ́wọ́ ni àwọn aríyàn kan nìsín ní tó jí òtó rúgbó èdè náà ní tó jí kò tó ìdá kan ìdá mẹ́rin èdè náà ṣé kò jalè ábílẹ̀ kọ́ máa lọ nítorí pé kò sí sí ábì fún ìdíyà tààzírù láfi jẹrú yẹn bẹ́ẹ̀ ìdíyà tààzírù láfi jẹrú yẹn so irú nǹkan tán pè ní tààzírù yẹn irú ìjìyà yẹn rèé ọwọ́ ìjọba àtàwọn adájọ́ ọlọ́ọ̀bà lè gbáfi sí tàbí ẹ̀yẹ́gẹ́ fún wa lápòjú ìníkù tí èèyàn bá bá obìnrin sùn àjìnàbíyà obìnrin tí ó jẹ́ obìnrin àjòjì yẹn bá sùn ẹni yẹn ìdíyà hajjù láti jẹ àbí inú ká fún lẹ́gbọ̀ ọgọ́rùn tí ò bá sì níyàwó àbóbìnrin ò sì lọ́kọ tàbí ká rí mọ́lẹ̀ ká sọ lóko pa tó bá yẹ kó ti níyàwó àbí ó ti lọ́kọ ó jẹ́ jẹ́ pé pòfẹ́sọ̀ ìyún kan mo fẹ́ discuss níbi ẹjá máa rẹ̀ fún ọ̀rán lọ́nà Allahu Akbar ẹjá tọ́jú yẹn dìgbà mí àwárí ẹ̀kẹ́ nìsìn ẹ máa wo èèyàn tó bá bá èèyàn sùn tá jẹ níyà ṣẹ̀ríà tá nàlẹ́gba àbí àtọ́ ló kò pa ọgbọ̀dọ̀ jẹ́ sí pé ẹni yẹn bá obìnrin yẹn sùn níbi farju ní ààyè ibi tóbìnrin ti ń bímọ àwárí pé nǹkan ọmọkùnrin yẹn wọlé sínú nǹkan ọmọbìnrin rẹ̀ kalmakhala filmakhali bí ọ̀pá tìró ṣe máa ń wọlé sí inú ilé tìró yẹn á rí báyìí ẹ́ ẹlẹ́rìí náà ni ó ti pè ìgbà yẹn ló tó jìyà àwọn aríyàn kan ní ti ó ń bá obìnrin àjìnàbí yà lò ṣùgbọ́n kìí ṣe àyè ibi tí obìnrin àjìnàbí yà yẹn ti ń bímọ ní ti ń bá lò ó ń gba ọ̀nà ìbòmí ìbá obìnrin lò bóyá ń bá lò látẹnu ó ń pè ní oratex àbí obìnrin ó kírẹ́tà yìí kan títí ń bá lò sá àwọn tí máa ń ṣèbàjẹ́ ti mọ gbogbo bá ti ń ṣe tẹ́lẹ̀rú obìnrin bẹ́ẹ̀ ló ẹ̀rẹ̀rú ọkùnrin bẹ́ẹ̀ ló kópa ẹ ti tako ṣẹ̀rí àti ẹbá ló kópa ẹ̀ẹ́tọ̀rú obìnrin bẹ́ẹ̀ ló ẹ̀ẹ́nẹ̀lẹ́gba ẹ ti tako ṣẹ̀rí àti ẹbá nẹ̀lẹ́gba ẹni yìí ti ṣe zìnà pẹ̀lú obìnrin a ti láti nẹ̀lẹ́gba bá ti sọ lóko ìjìyà fẹ́ fi jẹrú ẹni bẹ́ẹ̀ ìjìyà tàǹzírù di ẹlẹ́ẹ̀kẹta ni pé èèyàn báyàwó ẹ̀ lò kọ̀kọ̀ ṣùgbọ́n àyè ibi tó bẹ̀rẹ̀ tí máa ń ṣe gbẹ̀sẹ̀ ló gbígbà ìyàwó rẹ̀ gangan ni àyè ibi tí wọ́n máa ń ṣe gbẹ̀sẹ̀ ló gbígbà nítorí ṣeun ìwà bàjẹ́ náà jókè sí ìwà bàjẹ́ ìjìyà hajj wà fún kò sí ìjìyà tàǹdìrì lọ́jẹ̀ lórí irú àwọn ìyàbẹ́ yẹn kò yí báyìí sì àwọn adájọ́ àti aláṣẹ òun lọ́lọ́wọ́ bá lè kíláṣẹ fún ní agbára láti ṣerú nǹkan yẹn ọwọ́ pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó tún jọ eléyìí tí mo ti lè fún wá fún wa yìí ó ní pé èèyàn gbaa tó yẹ kó gbààwẹ̀ kò gbààwẹ̀ wá ń jọ̀sán Ramadan àwa mọ́ ní tó ṣeun ìwà bàjẹ́ ni àbí kí ìwà bàjẹ́ tí a ṣe hajj fún a ṣe kìtọ́sù fún ìjìyà tàìzírù ni ó jẹ àbí kan náà ó wà nínú àwọn àrùn àgá nínú àwọn wọ́n bí léèrè wọ́n níbẹ̀ ni obìnrin lè mí nǹkan àlejò mi ni mo rí ẹ̀ẹ́ tó ọwá ń jọ̀sán gbangba àbí aláàrẹ ni mí ni àbárìn àjò ni mí ni àbí nfọmọ lọ́yàn ni àbí nfọmọ àbí mo lóyún ni àbí gbogbo ara àwọn ẹgbẹ̀rù tó lè mọ́mú yẹn gbà wẹ̀ ọwá ń jẹun ní gbangba ó jìyà tàǹzíù lábẹ́fẹ́ ṣẹ̀ríà tó pọ̀ gbọ́dọ̀ jẹun gbangba kódà kọ́ mọ́gbà wẹ̀ kò yé ìjìyà tí kò ní gbèdéke tí tẹ̀lé àgbékalẹ̀ pé iye ẹgbàá tó gbọ́dọ̀ jẹ́ ni àbí iye intẹ́ gbọ́dọ̀ fi fìyà jẹ́rìí ó lè má jẹ̀gbà náà gbogbo ọ̀nà tí èèyàn bá fẹ́ gbà ní in fact èèyàn ó lè jẹ́ pé hájírù rẹ̀ jẹ́ tààjírù ńgbà míì ìgbà míì ó lè jẹ́ pé ká ti wà àti fẹ́rẹ̀ jẹ́ tààjírù ìgbà míì ó lè jẹ́ ká sọ̀rọ̀ tó le fún ni ìgbà míì ó lè jẹ́ pé ká rọ̀ nípò ni kí wọ́n yọ kó àbí ká lé àbí ká pa aláàkè láfin bẹ́ẹ̀ náà fọkàn ha lórí pé ìyapa ń bẹ lára àwọn àfa àwọn àfa kan gbà bóyá ó ti ṣe kí n bára mẹ́nu bà àwọn àfa kan wọ́n gbà pé tàdírù lè débi pé kéèyàn pààyàn àwọn mìíràn àwọn afáwọ̀ gbà wọlé wọ́n ní gbogbo ìjìyà tàdírù ọ̀gbọ́n rẹ̀ débi kéèyàn pààyàn bó jẹ́ jẹ́ pé eléyìí tó fẹsẹ̀ rìn ní pé èèyàn lè pààyàn fún ìjìyà tàdírù pápá ó clear wí ìjìyà tàdírù oríṣiríṣi ọ̀nà òun lèèyàn lè gbà fi irú ìyà yẹn jẹyàn nítorí pé uqubatun ghayru muqaddara sẹ́rí ghayru muqaddara nǹkan méjì ló kò ní gbèdéke ìyà tàbí bákan náà kò ní ìrẹ́ ìyà kan pàtó tó pé in tó bá ti ní ìyà kan pàtó tó gbọdọ̀ fi jẹ́ pé irú ìyà yìí lọ gbọdọ̀ fi jẹ́ ẹgbà lẹ gbọdọ̀ lò ìyà yẹn ti wà mọ̀kọ́ dárọ̀ kí náà fi ṣe tẹ̀sí dírú ẹ̀ ẹgbà tó bá yẹ pé rọ́jùmù lẹ gbọdọ̀ sí ẹgbọdọ̀ lẹ́nu kópa ni ìyà yẹn ti wà mọ̀kọ́ dárọ̀ kí ni wọ́n fi kọ̀ dárọ̀ rọ́jùmù so ó máa ń jẹ́ tẹ̀kìdírù ńgbà mi máa ń jẹ́ pẹ̀lú nǹka àdúkọ́ jẹ́ pẹ̀lú náírà irú ìyà tí ó jẹ́ ó clear so irú ìjìyà yẹn kì í ṣe kì í ṣe ìjìyà tàzírù yẹn náà eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé ànábì sallallahu alaihi wasallam fi ìyà tààzírù jẹ àwọn èèyàn lásìkò rẹ̀ eléyìí tó pọ̀ gidi gan nínú ẹni tí ànábì sallallahu alaihi wasallam ní ká na àwọn ọmọ lẹ́gbàá tí wọ́n bá ti máa kírun yẹn ìdíyà tààzírù yẹn lára àwọn ẹ̀rí tó fi tààzírù rẹ̀ lẹ́ni yẹn inú ẹni bá ànábì sallallahu alaihi wasallam ti lóhun ti òun ti gbèrò jọ kan rí pé kóun pe ẹnìkan pé kó pèrún kóun wá nìkẹ́nìkan lead kóun wá ni lábẹ́ àwọn ẹ̀rí táwọn afáàmọ́ mú wá fún jìyà tààzírù yẹn so bákan náà Ànábì sallallahu alaihi wasallam ní ọ̀pá Ali ibn Abi Talib àtàwọn míì láti pé tó bá ti gbogbo tìmtàl tó máa fọ́ tààzírù ni zikọ́ọ̀kù tánàbí sallallahu alaihi wasallam ní igba akèrèǹgbé ọtí tánàbí ní ká máa fọ́ ìjìyà tààzírù ni ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé Ànábì sallallahu alaihi wasallam ṣe nínú àwọn ìjìyà tààzírù tánàbí sallallahu alaihi wasallam fi jẹun yẹn so àwọn àwọn sálàfù náà wọ́n jẹ́ ẹgẹ́ bí Umar bin Khattab àti bí Aliyu bin Abi Talib bóyá iye fẹ́ni tó parọ́ mẹ́yàn tó yé báyìí sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àpèjúwe tó pé ó ṣe kí láti padà mọ́ wa so in tó wá pàtàkì jù tí mo fi ń kánjú torí àsìkò báyìí torí mi fẹ́ mi wa lágara àsìkò náà so torí àwọn àǹfààní tí mi ò fẹ́ kí ó pa sófò àbí kí ó bọ́mọ́ wa lọ́wọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí òun ni wípé ǹjẹ́ ìjìyà tààzírù ní gbèdéke tó pọ̀ jù tá a gbọ́dọ̀ fi jẹyàn eléyìí ó pàtàkì gan ọ̀rọ̀ yìí dẹ̀ ní Professor Wáyé Quadri mẹ́nuba ṣé ìjìyà tàzíù ti ní gbèdéke pé ó pọ̀ ju ẹ gbọ́dọ̀ nàyàn kọjá àbí ẹ gbọ́dọ̀ fi ìjìyà tàzíù jẹ̀yàn kọjá gbèdéke báyìí tó ní tọ́pọ̀ jù ní ìjìyà tàzíù eléyìí báyìí ọ̀rọ̀ mẹ́ta làwọn olùmọ́ni lórí ẹ̀ kò yí báyìí sì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun ni wípé gbogbo ìjìyà tàzíù tí wọ́n bá ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn eléyìí báyìí ẹgbàwọ́ ọ̀rọ̀ kan ni tán gbà wá látọ̀dọ̀ alimam ahmed rahimahullah ta'ala imam ahmed wà náà àwọn kan sọ yí pé gbogbo ìjìyà tàzírù tí wọ́n bá fi jẹyàn ọgbọ̀nù kọjá ẹgbà mẹ́wàá so bákan náà ishaq àwọn náà wà nú àwọn tó sọ̀rọ̀ yìí àti leif aleif àti ibn hazm àwọn náà wà nú àwọn tó sọ̀rọ̀ yìí àtàwọn tó jẹ́ èèyàn ibn hazm kódà gan re ọ̀rọ̀ ibn hazm kan bẹ tí máa padà fi ṣe wá láǹfààní sí ṣùgbọ́n kílẹ̀ rí wọn tán gbára lé hadithu hadithu abi barda al-ansari hadithu abi barda al-ansari tí mo kale kan yẹn ṣe je ba yin ohun wọ́n gbà lè rò pé la yudrabu fawqa ashrati atwafin illa fi hadd illa fi haddin in hududillah so oni wọ́n fi ṣe rí so in ta wọ́n sì túmọ̀ hajju sí nbe yẹn ohun ló fata fi lu leri torí pé àwọn gbà yí pé hajju nbe yẹn oni pé a ò gbọ́dọ̀ na yẹn legba kọjá mẹ́wàá àfi tó bá jẹ́ sí pé ìjìyà hajju la fẹ́ fi ìjìyà ejeyan lo yaku tó jẹ́ pé hajju nbe yẹn ò túmọ̀ sí ìjìyà ẹ̀sìn ọ̀nàṣà ní tó ń túmọ̀ sí ni pé àgbọ̀rọ̀ nàìyàn lẹ́gbàá kọjá mẹ́wàá tó bá jẹ́ pé ìwọ kan nu wọ tọ́lọ́wọ́n bá ní ẹni ẹ̀rọ lùtà yìí fẹ́ fìyà jẹ tó bá jẹ́ pé ìwọ tara wa ni afẹ́fìyà tàzírì jẹ yẹn kọ́bọ̀rọ̀ kọjá yà mẹ́wàá kó ti yàn náà yẹn lẹ́kan bẹ̀tì má sì padà síbẹ̀ láìpẹ́ yìí inshallah kẹrin tí bá fẹ́ yanjú bá fẹ́ ṣe tarjih lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí Abu Malik rahimahullah ta'ala báyìí ṣe tarjih yẹn nínú sahih fiqh sunnah ó clear now ilé yìí báyìí ìgbà tí Ibn Hazm tó ń sọ̀rọ̀ nípa irú nǹkan yẹn so Ibn Hazm sọ pé waman ata munkaratin jamma ẹni tó bá sí àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ gan man ata munkaratin jamma ẹni tó bá sí àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ gan falil hakim an yadribahu ó tó fún aláṣẹ kọ́ nàrú wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yẹ́ sẹ̀yẹ̀ sọ́pọ̀ nísìn ọtọ́ faláṣẹ kọ́ nà yóò àmọ́ ẹ̀nà lórí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ẹgbà mẹ́wàá mẹ́wàá ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan gbọ́dọ̀ kọjá ẹgbà mẹ́wàá mẹ́wàá fún àpẹẹrẹ ìyẹn wá ṣe bí ẹ̀ṣẹ̀ mẹ́wàá ń sìn àbẹ́yẹn ṣẹ̀ṣẹ̀ márùn ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ ẹgbà mẹ́wàá ẹ̀ṣẹ̀ oni likulli munkari minha ashru jaldatin fa aqall àbí kó kéré sí mẹ́wàá yẹn bá dìgọ̀ zálìkà mà bá làgọ̀ tẹ́ bá wá sí gbogbo àpapọ̀ ọ̀pá wá pé five hundred báàlì wọn ìdáàlì kàmà bá làbọ̀ nígbà tẹ́fọ́ wá sí gbogbo ọjà yẹn papọ̀ o ọba àmọ́ tó hundred o ṣùgbọ́n lórí ìyẹ́ ẹyọ kọ̀ọ̀kan kọ́sá máa ju ẹgbà mẹ́wàá mẹ́wàá lọ àdínkù dé sí mẹ́wàá mẹ́wàá lórí ìyẹ́ ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n tó ń pẹ́sẹ̀ tó ń tẹ̀ ó pọ̀ ẹ mọ̀ wá nà á lórí ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ iye tó bá wù kó padà wá jẹ́ sí ìgbà yẹn. wípé ṣé ìjìyà hádù ní gbèdéke tí ò gbọdọ̀ tí ò gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ tá gbọdọ̀ fi irú ìyà yẹn jẹ yẹn góòlù ẹlẹ́ẹ̀kejì ni pé èyàn lè nà àwọn ìgbà pé èyàn lè nà èyàn ní ìjìyà tàzírù kọjá ẹgbà mẹ́wàá wọ́n ní ṣùgbọ́n dúnà àkọ́lì hadin ẹ máa wọ̀rọ̀ tí wọ́n ní kọ́ àwọn èyí náà tó wá yapa àwọn wá ní gbogbogbò ìyà tí ọba wá jẹ́ wọ́n wá ṣe òkójú mẹ́wàá lọ tó yẹ o ó kéré sí hadin tó kéré jùlọ tẹ̀rí ibi ìyá hajj tó kéré jùlọ yẹn làwọn àfáà ti wáyà pa ibi ìyá hajj wo ló kéré jùlọ àwọn kan ní 80 ló kéré jùlọ torí pé hajj qadr òun ni ìyà tó kéré jùlọ lọ́dọ̀ tí wọn àwọn kan ní 40 ló kéré jùlọ torí pé àwọn gbà wípé hajj ń bẹ fún ẹni tó bá mu sí 40 sílẹ̀gbà tí ó jẹ àwọn àfáwòjẹ̀fẹ́nu kò lórí pé tí ọtí ní hajj nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn afágbà pé ìjìyà ọtí kò ní hádù tàzírù lábìjẹun tó bá mutí nítorí wípé ẹ lè rí ìdẹ̀rí ìlú kan tó sọ iye ìjìyà lábìjẹun tó mutí gbogbo àwọn tó sì mutí lásìkò anábìsọ aláṣàlám wọn kà máa ń nà wọn ni ìbẹ̀rù ẹjọ́ ọmọ kó bàtàbó ẹjọ́ ọmọ yín ilé kan náà ẹjọ́ ọmọ kó gbà túbò ẹjọ́ ọmọ kó gbà jùbò náà ẹjọ́ ọmọ kó kóbò ẹjọ́ ọmọ kó ní ìfàdí ẹgẹ́ bí ọkùnrin tán pè ní ṣèmáwó nígbà tó mutí lásìkò anábìsọ aláṣàlám bá ṣe nà nìyẹn so nítorí ẹ̀ẹ́kà máa nà ní tó dé báyìí so ọ̀rọ̀ wọn ló fẹsẹ̀ múlẹ̀ jù bẹ̀ tí mẹ́rin àwọn àfáà tó ń gbà pé hajjú rẹ̀ ẹgbà 40 ni kí ló dé nítorí wípé Umar ibn Khattab ti máa ń nà àwọn tó bá mutí lẹ́gbà 40 bó Ali ibn Abi Talib lẹ́gbà 80 lòun máa ń nà wọn torí Ali ibn Abi Talib ní ìjìyà ẹni tí bá ń sọ̀sọ̀ kú sọ ní láti jẹun tí mo ti torí pé tó bá mutí òde kéne sọ̀sọ̀ kú sọ tòlóbi jẹ́ sí pé àwọn tó bá gbà pé 40 ni àkọlù hajj àjẹ́ sí pé lọ́dọ̀ tí wọn ìjìyà tàzírò gbọdọ̀ ju 39 lọ tí wọ́n bá náà lẹ́gbà ó lè kọjá mẹ́wàá ṣùgbọ́n gbọdọ̀ ju 39 lọ tó pé hádù tó kéré jù ní 40 lọ́dọ̀ tí wọn àwọn tó gbà pé 80 ni pé wọn àwọn ọba 40 wọlé ìjìyà rẹ̀ gbọdọ̀ ju 79 lọ ẹgbà tí yàn jẹ́ lábẹ́ tàzírò lọ́dọ̀ tí wọn kò gbọdọ̀ ju 79 lọ nítorí pé lọ́dọ̀ tí wọn hádù tó kéré jù ní 80 hádù kọ́dù ó kéré àbí so bẹ̀tà àwọn ìgbà fihàn lè nà ẹ̀kọjá mẹ́wàá ṣùgbọ́n kò gbọdọ̀ tó òdiwọ̀n hádù tó kéré jù lọ so eléyìí báyìí òun nìyẹn nam ṣẹ́rẹ́ àwọn tí wọ́n sọ eléyìí mú ní wọ́n tó pín lọ́dọ̀ ara wọn àbí àwọn tó pín sẹ́rí ibi dápín sí ni pé àwọn gbà wípé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ àwọn kan gbà àwọn ọ̀tọ́rẹ́ kan gbà pé àwọn kan ní àwọn ẹ̀ṣẹ̀ bá jẹ́ sí pé ó ní hádù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí èèyàn bá ṣe rú ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn ọ̀nà tó gbà pé kìí sọ̀nà tí a fìyà hádù jẹ ni tàbá fẹ́ fìyà jẹ lórí ọ̀nà yẹn kò gbọ́dọ̀ tó ẹgbà tá nà lórí hádù ẹ̀jẹ̀ fún mi lápòjúwe olè jíjà ní ẹ̀tẹ́ ó ní jìyà hajjú àbí tẹ́yìn bá wá jalè ẹ̀rí pé ó ti ṣe jínsù ìran ẹ̀tẹ́ tó ní hajjú nínú jínsù àbí ó jalè ṣùgbọ́n n tó gbé ò tó ní sọ́ọ̀bù wọ́n ní sábà tó tí ó gbé tó tó bákan náà téèyàn bá ṣe zìnà ṣùgbọ́n zìnà tó ṣe fún yàtọ̀ ojú ìdímọ̀ alẹ̀ kan yẹn kìí ṣe zìnà tó ní hádù nínú tábà sì yà jẹ́ ọgbọ́dọ̀ tó ìjìyà hádù bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó bá yẹ kó ti ní hádù tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá ṣe irú ìran ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n ọ̀nà tó gbà ṣe ọ̀nà tí ò tó ń tá ìjìyà hádù yẹn tábà sì yà jẹ́ lórí irú àwọn ẹ̀ṣẹ̀ bá ní ọgbọ́dọ̀ tó ti ti hádù ṣùgbọ́n tó yẹ tó ṣẹ̀ míì tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò ní ìjìyà hádù ni kódà lè fìyà tó ju ti hádù lọ jẹ́ mẹ́ kọ́ọ̀lù mi tó nìyẹn lábẹ́ kọ́ọ̀lù eléjì ẹlẹ́kejì tó làwọn yẹn ti tàkárọ̀ àwọ̀ làwọn yẹn tó ti làwọn yẹn náà tó ti làwọn náà ti pẹ̀ka ó clear àrí so àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn gbà pé ẹ̀ṣẹ̀ yẹn o ó jẹ́ṣẹ̀ tó jẹ́ pé jíǹsù ẹ̀ṣẹ̀ kan tó ní hajjù lórí ni kò jẹ́ o gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó jẹ́ ọ̀tá gbọ́dọ̀ nàyàn lórí ẹ̀ṣẹ̀ kankan tí ò ní jìyà hajjù lé lórí ó gbọ́dọ̀ nàyàn dédèdé tí a fi ya hajjù jẹ̀yàn lé lórí so àwọn gbà yí pé àwọn ò sì yàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ tó jẹ́ sí pé ó jẹ́ ìran ẹ̀ṣẹ̀ tó ní hádù àtẹ́lẹ̀ tí ó jẹ́ wọ́n sàní gbogbo ẹ̀ṣẹ̀ tí ìbá ti ṣe pé hádù wà lórí ẹ̀ṣẹ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ ìyá jà tàbíwì jẹ̀ lórí irú ẹ̀ṣẹ̀ yẹn ìjìyà yẹn tó jìyà hádù kankan àti kó kéré sí ìjìyà hádù tó kéré jùlọ ó kílẹ̀ so yìí fẹ́ wa pẹ̀lú pé àwọn afáàkà ló sọ ní àwọn afáàkà ló sọ yẹn kọ́ so yìí fẹ́ gbà wá lásìkò kí ni kọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹta kọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹta òun ni pé àwọn èèyàn gbà wípé èèyàn lè fi ìjìyà tó ju ìjìyà hajj lọ jẹ̀yàn ìjìyà tí yóò sì fi jìyà lábẹ́ tàzírù yẹn kò ní gbèdéke òun ni ẹlẹ́kẹta kò ní gbèdéke nírú ìjìyà tàbí jẹ̀yàn wọ́n ní eléyìí rèé ó di fẹ́ẹ̀lì lórí bí adájọ́ àbí aláṣẹ bá ti rí pé ó sàǹfààní láwùjọ òun ló ti gbé ìjìyà yẹn kalẹ̀ léèyàn lórí so eléyìí ni gbólóhùn àdìmọ̀ Malik rahimahullah ta'ala òun sì ní gbólóhùn kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Yusuf tó jẹ́ ọmọ kí wà gbà fún alimam Abu Hanifa rahimahullahu ta'ala bẹ́ẹ̀ náà ni gbólóhùn ni gbólóhùn Abu Thawb àti àwọn tọ́ ìfàkẹ́ nínú àwọn àtàbù Shafi'i nínú àwọn tí wọ́n tí ní ìlànà Shafi'iyya àwọn kan tọ́ ìfàkẹ́ nínú wọn gbólóhùn wọn ni tí ó bá ń fi yìí so eléyìí náà sì ni ọ̀nà kan náà àwọn ọ̀nà tó fẹsẹ̀ rìnlẹ̀ látọ̀dọ̀ alimamu tọ̀háwì rahimahullahu ta'ala adẹ́mọ̀ pé alimamu tọ̀háwì rẹ̀ nínú àwọn kíni nínú àwọn hanafiya ni alimamu tọ̀háwì wà nínú àwọn hanafiya ni so bákan náà eléyìí ni ìkìyàrú ibn tèmíyà ibn ní ìtẹ̀tàkàlábẹ̀ eléyìí ìrìnà ibùdó tèmi àjọmọ́ nǹkan gbèsè ọlẹ́kan ibùdó tèmi àgbà wípé tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó jẹ́ sí pé jíǹsù ìran ẹ̀ṣẹ̀ tó ní hádù ni tẹ bá fẹ́ fi hàn jẹ ìyàn lórí irú ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn ní ẹ̀jẹ̀ yẹn ní hádù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yẹn wá dá ẹ̀ṣẹ̀ yẹn kọ̀ wá tó lè dé táwọn tó tó hádù ìyẹn mẹ́jẹ̀ kí ìyá rẹ̀ tó hádù tẹ́bà

àdébìnrin gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tí ń ṣe nǹkan táwọn ìjọ lúùtù ń ṣe àtẹni tí ń ṣe àtẹni tán ṣe fún pípa ní kẹpa méjèèjì àwọn àfáà ìyapa lórí pípa wò lápá wọn o àwọn kan ní pípa yẹn ajẹkẹni alẹ wọn ló pa ni torí pé nígbà tọ́lọ̀ bá ní kéré ṣekẹ́ni tọ́lọ̀ bá ní kéré pa wọn rẹ ọlọ́ni wa sọ́rọ̀ náà àlìyé ni ìjà ọ̀rọ̀ tán mínà sàmà àjẹ́ pé alẹ̀ wọn ló kò pa ni àwọn kan ní kèsè pa alẹ̀ wọn ló kò pa nìkan ẹ̀ wo bí tọ́lọ̀ bá ní kéré sí ilẹ̀ wọn ló tó jẹ́ báyìí àwọn kan ní ẹ̀ẹ́kà pa wọn lásán náà ní kódà kò ní ìdíkò tẹ̀lé wọn ló kò pa ẹ̀sì ní ṣe tí ni kò sí ìbáyìí eré tí mo wá fẹ́ ṣàlàyé lábẹ́ bẹ́ẹ̀ ni pé òkè obìnrin àti obìnrin wá bára wọn lò ń kọ́ torí pé ìyàtọ̀ ń bẹ láàrin lesbianism àti homosexual tó jẹ́ báyìí sí yìí so ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì bó jẹ́ jẹ́ sí pé homosexual wà general kódà lesbianism wọ́n lesbianism wọ́n máa lùgbẹ́ tó wọ́pọ̀ jù lọ ká máa lù fóbìnrin so ó lè tán ó lè kàtà ń pè ní gay ó lè kàtà ń pè ní ẹtí ọ̀nà tàbí obìnrin àti obìnrin tó bá bára wọn lù papọ̀ bóòlù ìjìyà tí wọn ṣé irú ìdájọ́ ọkùnrin àti ọkùnrin tí ń bára wọn lò pọ̀ náà ni irọ́ ọ yàtọ̀ tabarobìnrin àti obìnrin tí ń bára wọn lò pọ̀ ìdájọ́ tí wọ́n ṣe hajj ìdájọ́ tààzí òun now àwọn arúgbìnrin àti obìnrin tí ń bára wọn lò pọ̀ ìdìnnà ni wọ́n ń ṣe ìdájọ́ ṣẹ̀ríà lè pa wọ́n ìjìyà yẹn ti ju ìjìyà zina tàbí ò ti jù lọ ó ti jù lọ ó ok àti àbí wọ́n lè nà wọ́n kódà wọ́n lè nà wọ́n lẹ́gbàá 2000 tàbá rúbí àti obìnrin tí ń bára wọn lò pọ̀ so ilé yìí báyìí làwọn àbá àkàfi sọ wípé ìjìyà tàzíù kìíní kò ní gbèdéke torí pé bí adájọ́ bá ṣe rí pé àbí bí olórí bá ṣe rí pé ó sàǹfààní láwùjọ ni tó ti lè fi irú ìyà yẹn jẹyàn ó kílẹ̀ àbí so ó ní nǹkan tí mo bá débẹ̀ tí mo fi kàlàyé ọ̀rọ̀ yẹn now nǹkan tí mo wá fẹ́ fi parí ọ̀rọ̀ lábẹ́ ilé ìsinmi ń tàlàyé yìí wọ́n ni wípé èwo ni alkọ́lù rọ́jì níbi ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n sọ wípé ìjìyà tààzírò gbọ́dọ̀ kọjá mẹ́wàá àti mọ̀tàgbára lé àbí òun náà ni hadithu hadithu àbí bardatan ansori òun náà gbára lé ní tó sì fàtọ́ fi tọ́ fi kí n tọ́fà ní pé àwọn òtú hajjú bẹ̀yẹ ilá ti hajjí ní ìṣòjú dèlà wọn òtú títí yà ní táwọn títí ní pé àyàfi tó bá jẹ́ pé yìí wọ̀ kán ní wọ́n sọlọ́run ọba lẹ́yìn torí ẹ̀fì àjẹ́ yẹn eléyìí ni Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ tá a bá lọ wọnú tíra àwọn tó pè ní as-siyasatu shar'iyya Ibn Taymiyyah yanjú ọ̀rọ̀ yẹn bẹ̀ ní page fifty five ìtàn gbà lérò pẹ̀lú hududullah nínú hadithi yìí òun náà ni ma hurrima li haqqillah yìí tí wọ́n ti léwọ̀ nítorí wọ́tọ̀ lọ́wọ́ bá qala Ibn Taymiyyah àwọn sọ pé fa inna al-hududa fi lafzi al-kitabi wa sunnah sẹ́rí hudud nínú gbólóhùn tírà Ọlọ́run Ọba àti sunna nabi sallallahu alaihi wasallam yuradu biha al-faslu bayna al-halal wal-haram nǹkan máa ń gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni tó bá sòpin yà láàrin halal awwal wọ́n ní a máa sọ níbi aláwọ̀kọ́ pé tilka hududullahi fala taqrabuha تحكموا أفلا تعتدوها إيه تلك حدود الله فلا تعتدوها إليه بقى عن سورة النساء سورة البقرة verse 229 229 so بكنا تلك حدود الله فلا تقربوها وهو عن 178 ونمو كاليكا so wọ́n lélẹ́ ìbáyìí rẹ̀ ó túmọ̀ sí pé nǹkan tó sì pẹ̀rẹ̀ láàrin halal àti haram ni wọ́n ni wàtẹ̀síyàtul uqubati al-muqaddarati haddan urfun hadithun wọ́n ní ká máa pé ìjìyà tá ti fi gbèdéke sí ìdí àtàdì kò díwọ̀n sí ká máa pè ní hadu ẹ̀rùfún hadithun wọ́n ní ẹ̀rùfún kan tó yẹ pé lẹ́yìn lẹ́yìn ló padà wá wọ́n àdádálẹ̀ àwọn fòkọ̀ ha ní kò clear pé níjọun níjọun wọn ti ń pe hadu ní irú ìyà yẹn tán bá lọ hadu níjọun gbogbo ìjìyà nágbà lérò àbí nǹkan tó sòpin àláàrin halal àti haram létà ni wọ́n padà ń lò Ibn Taymiyyah wá ní ajẹ́ pé in tí wọ́n gbà lérò pẹ̀lú hadith yẹn ni pé annaman annaman daraba li haqqi nafsihi gbogbo ẹnikẹ́ni tí bá ń náyà nítorí wọ tara rẹ̀ kàdọ́bì rọ́jùlì imra'atahu fi nushuz gẹ́gẹ́ bí ọkùnrin ó ti na obìnrin nígbà tó bìnrin ọba gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n ní la yazidu ala ashri jaldatin wọ́n ní wẹ́n níbẹ̀ ọgbọ̀dọ̀ kọjá nínà mẹ́wàá tó wáyé pé ìwọ tara rẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n tó bá pé ìwọ ọ̀tọ̀ Ọlọ́run Ọba ni èyàn lè nà yàn kọjá ẹgbà mẹ́wàá kódà kò ní gbèdéke eléyìí báyìí rè á bà nínú asiyasatu shar'iyya titi ibn taymiya rahimahullahu ta'ala so nítorí eléyìí rẹ̀ yìí tí mo fẹ́ fàyọ ń bì òun ni wípé eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ náà ni alimamiru taymiya rahimahullahu ta'ala ni wọ́n ṣàlàyé wípé èèyàn lè na èèyàn nínú lábẹ́ òfin ṣẹ̀ríà lábẹ́ ìjìyà hadu a lè ná kọjá a sì lè fìyà jẹ kọjá ìjìyà láti jẹ́ níbi tàzírù níbi hadu tó pé hadu ti ní gbèdéke tàzírù ní gbèdéke òun ni ọ̀rọ̀ tó lálàáfíà jùlọ náà nígbà tọ́rọ̀ wá rí mẹ́ta tó ní mẹ́ta báyìí ilé tí al-Mamlakatul Arabiyyah as-Saudiyyah mú sẹ́sẹ̀ ìyáàrù òun náà ní gbónú ẹlẹ́ẹ̀kejì elétọ́ kẹ́yìn wípé a lè fi ìyà jẹ ẹ̀yàn lábẹ́ tàzírù kọjá ìyà hajjú kò tí ìbáyìí òun náà lè sọ̀rọ̀ fẹ́sì fẹ̀sẹ̀ rẹ̀ jùlọ ìgbà tí eh, eh, professor wáyé kọjú tó mọ̀ mẹ́rin wa àwọn lọ mú kọ́lù àwọn tán ní ìdíyà yàn gbọ́dọ̀ kọjá wọ́n ti ẹ̀mú ti mẹ́wàá wọ́n ní kọ̀ gbọ́dọ̀ kọjá ti hajj bẹ̀rẹ̀ wọ́n tún ṣe mistake tí n bá bẹ̀rẹ̀ sí ma ṣàlàyé yẹn màá tún ṣàlàyé àdìsí náà ló zọ ìfù ni káṣọ ọkọ sọ pé àdìsí tó wà sọ híhù gan ìtumọ̀ tó tún lò fún tó yàtọ̀ fún nǹkan táwọn tó ń sọ ó kílẹ̀ àbẹ̀ síbẹ̀ yẹn inú ìdánilẹ́kọ̀ọ́ mi nìyẹn ṣòlè tó pàtàkì ń sìn ni pé bíjọba Saudi Arabia ti wá na ẹni tí wọ́n nà bádáwí tí wọ́n nà yẹn bí wọ́n ti nà ní ẹgbẹ́ one thousand yẹn látara ìtìyàrù tí wọ́n lọ́dọ̀ àwọn kòkòrò àti wọn mú tó ti ẹ̀dẹ̀ nílẹ̀ náà fi nà bẹ́ẹ̀ nǹkan yẹn ló ti fẹsẹ̀ rinlẹ̀ jùlọ so kí pẹ́pẹ́ wáyé kọ̀dìrì kí wọ́n máa kí wọ́n máa ṣàtúnṣe níbi irú nǹkan yẹn ká sì má dá sí irú àwọn àlámà rí yẹn torí pé nǹkan já ó ṣe dédé mà alihamudulilayi àwọn tí Saudi Arabia ń gba pátó lọ́dọ̀ wọn àwọn àfáàtọ́ kátó ni kí sáwọn àfáàtọ́ fìwé kéwú ó kẹ́yà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ǹsì Islamic study ìwé náà mọ́ ti ń kéwú tó ń torí èdè ọlọ́wọ́ bọ́ máa jàdúmọ́ wọn lójú lọ́pọ̀lọpọ̀ gbà tí ẹ̀rù ní ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n mẹ́ta kọ̀rọ̀ jùmù kò sí nǹkan tó fà torí pé àwọn orientality àwọn orientality ó design àwọn syllabus tí wọ́n ń lò so òun torí àsìkò mi ẹ̀jẹ̀ kẹfà tó ti mọ́bẹ́ náà bà lọ́sùn àtàrà kó jẹ́ kí nǹkan yìí so ẹ rí pé ìkẹjú mo fi sọ̀rọ̀ so òun torí pé mo fẹ́ dé àwọn àyè tó ṣe kókó so bẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà mo bẹ̀ lọ́wọ́ bà lọ́sùn àtàrà tó ń jẹ́ bá ṣe ìkẹjú sọ ìtó náà kọ́lọ̀ bà kó jẹ́ kó yí àwọn tí wọ́n ń gbọ́ dáadáa eré ìtàfẹ́ kan gbọ́ yé bẹ̀ kọ́lọ̀ bà أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته